tẹlòmíràn mọ́ lójúlójú là ń wẹni à ń kéwì fún ojú olójú kò lè jọ tẹ́ni olójú kì í fojú ẹ̀ sílẹ̀ kíta lùbọ́ kó sí i ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì ti rú ohun tó pamọ́ lójú ènìyàn ọlọ́run rí oníbàárà ní tọ́jú òórùn òun dádì. ọmọ dádì. Only ló dé ní a àwẹ̀dì. iṣẹ́ ẹ̀ sílẹ̀ kó rebi kan bó bá ń rajò amúṣẹ́ lọ́wọ́ gírígírí ọ̀kẹ́rẹ́kẹ́rẹ́ ń ké ẹnu ẹ̀ ń bẹ́jẹ́ oníbẹ̀nu òun ya dé pàkọ́ á sì máa wí ohun tó dùn ní. alafia ni pẹ̀lẹ́ tí a dá lóra. ẹ̀yin dáàdi ọkàn fẹ́ sọ́nà mi ti máa sọ fún yín wọn lẹ́lẹ́. Mm. pẹ̀lẹ́ ọmọ mi ṣé àfíà ni o that's very good ó ti lù yẹn fún mi ó pọ̀ ó sọ dáadáa pa ẹ̀ gan inú mi dùn láti rí ẹ ṣáfíà ló wà parents ẹ̀ ń kọ́. àlàáfíà ni sọ àfẹ́ àwọn náà wà very good <laughs> kí lorúkọ tiẹ. ọláyẹmí orúkọ tó dáa ni orúkọ tó wuyì pàápàá ni ọlọ́màyẹ gbogbo wa ni àá <laughs> iṣẹ́ kí ló ń ṣe. business man ni sir. business man yẹn mo sọ pé business yẹn ó legit. Ah, bẹ́ẹ̀ ni dadi because èmi kò fẹ́ wà lá ojú ò tẹ̀ dúdú ẹ ní wàhálà tán ti fẹ́ ṣe asọ́mọ àlòmú wálé fún mi asọ́ ojú ẹ ṣe dá ó dàbí pé wàhálà náà máa dá nínú gbọ́n yẹn lásán kò ń dà mí lọ́rùn. <laughs> ọmọ olúwo ni ẹ. Ah. Abẹ́kúta ni sà. Abẹ́kúta. Mo lọ́rẹ̀ẹ́ tó pọ̀ lábẹ́kúta gan-an. Eh, <laughs> mo ní wọn tó pọ̀ lábẹ́kúta that's right nígbà tó ti sọ ọ̀rọ̀ rẹpẹtẹ fún mi nípa ẹ̀ ẹ̀rù ò bà mí mọ́ àyà ò fò mí mọ́ ẹ kọ̀nsídà pé ti fẹ́ra yín bẹ́ẹ̀ ṣe wà. mi ò nídìí wàhálà kankan látọ̀dọ̀ rẹ̀ àsanwó dáórè mi owó ìyá gbọ́ bàbá gbọ́ ìfẹ́ tọ́ àtọ́. kò sí yẹn bẹ́ẹ̀. Wow. Thank you, Daddy. Ah, no, no, no, no, Thank you, sir. Èmi ò fẹ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Condition ẹyọ kan péré. Òun náà ni ó máa bá mi fi gbà láti fẹ́. Daddy, kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí mi lè bá yín fẹ́. O lè ṣe orí burúkú. Àṣà. Ah, eh, ṣe oríire. Eh, condition náà ni pé tẹ bá fẹ́ra yín tán tẹ ṣe wedding tán. Eh, Màá fún ẹ́ lé dájọ́ máa gbé ni so ṣo ti rẹ láti fẹ́ pẹ̀lú. because daddy you are my daddy. ẹ ṣe o mo ṣe tán sá. owó náà tẹ̀ ti sọ fún mi pé dáàdì sọ pé tá a bá ti ṣe wedding tán pé wọ́n máa fún wa nílé sí lẹ́kì. lẹ́kì ti lẹ́kì nìkan ló sọ fún ẹ ah, ilé wà ní Banana Island ó yẹ kó sọ ti Orange Island pàápàá fún ẹ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ibi tí mò ń gbé yìí gangan ò ń ṣe inú bí o apartment pọ̀ rẹpẹtẹ o máa fún yín lápàtment ẹ nípinnu bíbí mi. bẹ́ẹ̀ni sori bá jẹ̀mú mi pẹ̀lú ọlọ́run ni wípé ẹbí kẹ́hìn tó máa fẹ́ ọmọ mi ó máa fẹ́ mi pẹ̀lú ẹ àbúrò rẹ̀ láti fẹ́ mi pẹ̀lú ẹ. wáyé nà sá dájú mi lè dé sá. òun ló dífá fún pé àjọ máa máa gbé àmọ́ máa ríra wa láàárọ̀ àjíra wa àjọ jẹun àjọ sọ̀rọ̀ gbogbo nǹkan bá ń ṣe máa mọ̀ gbogbo nǹkan náà bá ń ṣe ẹ̀ mọ̀. tó túmọ̀ sí pé ẹ fẹ́ máa mójútó wa.

lè máa mọ̀ tó pé wọ́n lọ́mọ wọn ikán ṣe wọn o mm-hmm. ó dà kán forí gbálẹ̀ ah, ìwọ náà sọ fún mi tí kò bá ṣe wọn kó máa sọ pé tá a bá má rì tán o ibi la máa gbé pẹ̀lú àwọn o ah, mo ti wá tì sí wọn lẹ́nu pé àdáàdì ah, ẹ fẹ́ máa mójútó wa wọn ní bẹ́ẹ̀ ni tàbí wọn mójútó ṣé mo sọ fún pé mo sọ fún pé mo sick bí tiwọn ni. ọláyẹmí dáàdì kan wà kẹrin ni ṣé ti gbogbo bọ́ngálò tó wà lẹ́yìn kò sí ní tó wà ń bẹ́ẹ̀. bọ́ngálò ta ló ń gbé bọ́ngálò ó dàgbẹ́jọ sick papọ̀ dá mi lóhùn. ìwúlò imagine wọ́n ń gbéyàwó ni máa ń gbọ́ mi ń gbọ́ kó máa ń gbéyàn lọ́kọ kéèyàn máa gbé mi so kọ́ lè máa control life mi. tí n bá gbígbá kọ́ ni mi mọ̀ gbé tí n bá rìn kọ́ ni mi mọ̀ rìn dáadáa nìyẹn náà. láyé mi ò control ẹ kò sẹ́ni bọ́dì tó control ẹ fún fún àǹfààní tèmi àti ẹ náà ni. mi ẹ mrs àǹfààní ṣo fẹ́ gbọ́ tèmi now èmi ń sọ fún ẹ wípé tí dáadé bá ti yíwà padà tó máa rò pé nǹkan tó wọ́n sọ lẹ́nu nǹkan tí ò dáa ni nǹkan tó pé ẹ̀ tó rí òpin náà sọ kò wá ránṣẹ́ pè mí gbà yẹn. ẹ kí nìyẹn wá mi Tomi, ìtumọ̀ ẹni pé mi ò ṣe mọ́. ọ̀ọ́láìní má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má bá wọn sọ̀rọ̀. kì í má ṣe bẹ́ẹ̀ wà bá wọn sọ̀rọ̀ ṣáàtì má ṣe bí ni dá mi lóhùn mi ò ṣe mọ́ ni mo sọ yẹn òṣìná ṣe tí wọn mọ̀ bó ṣe ń bẹ̀ mí yẹn bí mi dáàdì ẹni kò lọ bẹ̀ tí màtẹ̀ lówó ṣé mi mi mọ ohun tó yẹ ni wà á bá wọn sọ̀rọ̀ lọ tẹ wọn nú kókó wọn bẹ́ẹ̀ nìyẹn àdájẹ́ ti forí gbalẹ̀ mi sọ́kò máa gbọ́ nílé my friend amara náírà ọláyẹmí ọláyẹmí olùfẹ́ jẹ́ ọláyẹmí pàdé. Thank you ẹ wo ẹ̀wọ̀n àti mi ẹ wo ìwọ̀nba ní kẹ́ ẹ máa sunkún mọ́ ọ eléyìí tẹ̀ kàn wọ́n máa sunkún kiri nílé tẹ̀ wọ́n máa kárí wọn ló máa kárí wọn mí ẹ ẹ ní gbogbo eléyìí o fine mo pé nǹkan tí dáàdì náà tó ń tẹnu mọ́ ẹ̀ ó rí bákan but ah àwa gbọ́dọ̀ máa bá wọn gbà bẹ̀ kìdẹ́ ṣe ní kí n ṣàánú náà ti máa ń sọ fún wa pé àwa àwa tábà ti fẹ́ fẹ́ ọkọ wa bí mọ́kọ wálé o nǹkan báyìí ni o nǹkan báyìí ni o so i don't really think you should start taking it to heart like because ọbẹ̀ yẹn sùkúrú nígbà pé èèyàn kan kú. kí ni problem dad kí ni problem o kí ni o ti o ti o ti pọ̀ jù ṣọmọ kékeré ló ń pè mí ni nígbà tí bá jù sílẹ̀ àbí ṣé o mọ̀ pé nẹ́ẹ̀sì bá di nẹ́ẹ̀sì yẹn sì máa pé forty gbogbo ọkùnrin tí mo mú wá fún gbogbo the same condition yìí náà ló ń gbé gbogbo wọn ọláyẹmí ló tútù bínú lọ yẹn ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tíyẹn náà bá tún padà wá sí títẹ̀mí ti tán ṣùgbọ́n forty forty àti mi ẹ̀yin gan ẹ kéré nu ayé o ẹ ti dàgbà gan o mi ò tiẹ̀ mi ò rí mi ò ẹ mọ̀ pé torí pé àjọ ń jí àjọ fún mi mọ̀ pé ti dàgbà tó yẹn bọ̀ sẹ́ńtì náà mo sì máa sọ ẹ ní láti máa sunkún kiri ẹ máa ẹ máa fa nǹkan mí sí ara yín náà ẹ ọ̀rọ̀ yóò serious tó bẹ́ẹ̀ ṣe mú yìí. ẹ jọ torí ọ̀nà ẹ ẹ fi sùúrù sọ̀rọ̀ I don't like seeing you like this. o o láìkó máa rí báyìí ó dìgbà tí n bá para mi sí i lọ́rùn ah, ah. sójú ẹ̀ méjèèjì tó mú àbí èmi ro kinní kan bí dáàdì ṣe ń bà mí káwọn lè pè é bí ààrẹ pé dáàdì ṣe ń bà mí. dájú ṣòwò owó báwo ló máa mọ̀ pé dájú ṣòwò owó nítorí ọlọ́run owó ọlọ́mọ pé dájú wà lórí àgbọ̀kìn ìgbà tó àti kékeré lówó ti jí sí wọn lọ́wọ́ bíkọ́ tó máa ń ṣiṣẹ́ dáadáa ẹ má má jó gbogbo àwọn tó ń tó ṣe ọ̀kiri pé dájú wà ṣòwò owó. No condition tó ń gbélé mo condition tó ń gbélé I, fún ara ẹ kò ró dáadáa ọlọ́run ló máa gbọ́rọ̀ ẹ tó máa dúró. ewu èmi kàn fi rẹ pé he's just trying to look out for us nǹkan tí èmi kàn fẹ́ sọ fún yín ni pé ẹ jọ̀ọ́ ṣé mo pé boyfriend ti yín àti ti boyfriend tọ̀dọ̀ tèmi ọ̀rẹ́ ni wọ́n eléyìí tí boyfriend ní dẹ̀wà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ tó torí olóhùn ẹ bá mi sọ fún ẹ bá mi pè kó má lọ rojọ́ fún Túndé tèmi o. Eh, eh, ẹ má jẹ́ kó mo kó extend dọ̀dọ̀ tiwa jẹ́ kó mo ní ọ̀dọ̀ tí yín bẹ́yìn bí. ó dẹ má bínú mo ṣáà mo ṣáà pẹ́ sínú nígbà tí wọ́n gbà ẹ̀ olójú kì í fojú ẹ̀ sílẹ̀ kí ló bọ́ kó sí i ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti rú ohun tó pamọ́ lójú ènìyàn kò rí onígbà ìtọ́jú òòrùn òun. bọ́ọ̀dù ẹ̀ náà ti ṣàì kó dàbí ti kí ti wọ̀ náà. òun ló dé ní tọ́jú àwẹ̀dẹ̀ tèmi. fẹ́ sọ pàdé kí ni kan náà ni ìyá ìyàwó mi mi ò láì gbogbo bó ṣe máa ń jáde tó máa ń gbé no àna eh, ìgbà míì tó bá wá di lálẹ́ ó máa ti rẹ̀ gan-an tó bá fẹ́ lọ sọ́jà tó bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn you don't get uber ló máa ń gbé so ìgbà míì wọ́n máa drop ẹsẹ̀ ní estate tó ní jẹ́ kí uber wọnú estate ó ṣe máa fẹsẹ̀ rìn lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ so èmi wá ń mo wá think about it mo wò kì bí akíkókó amọ́tò fún ó yẹ kóun náà tẹ máa kó máa gbé jáde but kí wá nìkan tó ń ṣe mí ní kàyéfì bẹ́ẹ̀ ni pé bóyá kí n lè ṣe surprise fún àbí kí n ṣàlàyé fún kó wá lọ mú mọ́tò tó ń fún ẹ bá fẹ́ o ti get so wọn ṣé kí n gbé débẹ̀ ni àbí kí n má gbé débẹ̀ kí n lè ṣe surprise. omi kò fẹ́ ra mọ́tò fún ìyàwó ẹ̀. yes. ó dẹ̀ bí ṣe surprise. ẹ nà. ìyẹn ló dáa dà ó dà ó dà bó ti ń sùn yìí o torí àwọn obìnrin torí yìí wọn ṣe tán náwó fún ẹni àwò yes o kò lè máa náwó fún obìnrin ẹni àwò ìgbà ló ṣe dá fún ìyàwó ẹ kò ṣe lásìkò tó sọpọ̀ ra fún làfù ẹ o tún gbèsè tó fẹ́ ra mọ́tò fún o kò lè máa náwó báyìí fún obìnrin kò ń ṣe nǹkan tó bójú mu obìnrin ẹ̀ ṣe tán pọ́nlé yes ó dà pé o get cut. ní sùúrù farabalẹ̀ tó bá ra mọ́tò fún ìyàwó ẹ̀ sí tó bá lọ títì ọkùnrin tó lówó jù wọ̀nà tó bá pàdé àwùgbà ah, ọmọ ilẹ̀ olùgbé mọ́tò lọ ìwé fresh ìwé fine tó yẹ pé jíwa ó lè yẹ jíwa gọ̀lọ̀ òun lò tí wò dẹ̀ ló jíwa gọ̀ bàbá láyé dẹ̀ ni tó bá aráàlú bọ́ọ̀lù tí wọ́n lò wọ́n tó rà fún tó tún kó sàkáǹtì ẹ̀ fún tó bá délé àtíǹjì fún àtíǹjì ẹ̀ fún ẹ̀ tó bá sọ̀rọ̀ aní kílò aní kílò nǹkan tó rà kílò àti ẹ̀kọ́ ìṣe fóbìnrin rí aní tó bá fẹ́ gbé mọ́tò gbé mọ́tò ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ fẹ́ ń ta nìyẹn máa ra mọ́tò fún o òkò lè bá wọn pé èpè òkò máa ra fún yóò máa fẹsẹ̀ rìn bó ṣe fẹsẹ̀ rìn obìnrin òṣèlú tó ń pọ́n lé ọkùnrin tó bá dẹ̀jẹ̀ kí obìnrin rìn ẹsẹ̀ alábòkọ ọkùnrin ni ìyẹn lójú wọn ara mọ́tò fún wọn advice mi yẹn fún ẹ o. well that is why i have you by my side ká sọ pé mi ò sọ fún ẹ sìn ṣebí mi ò bá ti bẹ mi ò bá lọ kówó lọ wa mọ́tò. kí la jọ́lẹ̀ fún àjọ mi ṣe advice yẹ o. ẹ eh, ẹ ó ti yé mi. Mm. ẹ ọ̀rẹ́ mi dúró ó ní wọ́n tí màá ti sọ tẹ́lẹ̀ ní last week. èwo ni ẹ ọ̀tá sọ pọ̀. Ah, nípa ọ̀rọ̀ tí mo bẹ́ sọ ti benjamin tí mo ní ní contract contact gbà tá a máa kó lẹ́nu. ok ó dà ipò sọ pé o need change kankan tẹ́lẹ̀ fi ṣe one or two one point five tí mo sọ fún ẹ. ìgbà tí o ti sọ̀rọ̀ lọ síbẹ̀ èmi believe pé bóyá o ní ìdẹ̀mọ́ ni. irọ́ wọn là dúró de kòkó stop action kàdé máa láti lọ ni ìyẹn kókó fún wa kàdé máa ṣe kéde ká máa lówó lọ ni. ok ok. Eh, tábà lówó sìn sìn sìn sìn sìn sìn sìn sìn sìn báyìí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. kò sí problem kò sí problem ìwọ náà mọ̀ ẹ́ pé àjọjẹ ní tèmi àjọjẹ ló máa ń dùn ó dẹ̀ mọ̀ pé àjọjẹ yẹn ò dùn bẹ́ẹ̀ nìkan ò ní. máa fún ẹ̀ náà bọ̀ ṣé o fẹ́ ya ni àbí ewo. má tún lọ síbẹ̀ ẹ̀ mọ́ one point five ó dẹ̀ nígbò ìyá mi pé máa kú fún mi kí lọ fi ṣe nǹkan tí bá rí kí máa kó lọ nǹkan tó sọ nìyẹn o. kí fẹ́ one point five àṣìṣe eh, àbọ̀ṣe máa ń gbà máa fẹ́ pàdé mi bọ̀ tí n bá ná ẹ lórí tébù yìí o ò ní owó ń gbà ní ọwọ́ mi mọ́. ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ ọ̀báyàn ọ̀rọ̀ tó sọ make sense. mi ò dà pé mi ń gbọ́ láyé mi a ní bó ṣe sọ̀rọ̀ wọn yẹn pé ìbílẹ̀ máa gbé pẹ̀lú mi ah, mo ní dáàdi ìbọ̀ èmi ló pàjẹ́ máa fún wa ń lé ńlẹ́kí òní náà ibi ilẹ̀ máa gbé mi ó dàbí mi gbọ́ rí ìgbéyàwó ni máa ń gbọ́ ṣé mo máa ìgbé ọkọ wà ní. èmi ò gbọ́ rí ọlọ́run tiẹ̀ ní jẹ́ òṣì ọ̀rọ̀ ni òṣì ọ̀rọ̀ ni òṣì ọ̀rọ̀ ni èmi lèmi máa fẹ́ yàwó èèyàn kọ́kọ́ ló máa fẹ́ mi sílẹ̀ ah mi mọ pride ni pride ni báwọn olówó ṣe máa ń ṣe bí olórí burúkú nìyẹn pride ló máa ń fa ah. gbogbo ṣì yẹn bóyá àǹdọ̀rọ̀ ti nílé banana island wọn nílé epo méjì ẹ̀hẹ́n and then ẹni shares and then káwa lọ kú sọ wọn sọ pé àwọn lówó ni. ètò ẹ̀ mo ṣe ní kí n já ẹ̀. èmi wọn. ká tètè bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ o. lami mi ò tó bẹ́ẹ̀ mi ì lè gbárù ẹ̀ ọ̀tá mi gan mi lè gbárù ẹ̀ fún eh, abọ́sibọ́sí mi lè gbárù ẹ̀ mo ṣe sọ fún ẹ ah. kò possible ni now. kò lè wọ́ọ̀kù kò lè wọ́ọ̀kù kan gbàgbé ẹ̀. Ah wọn máa ná nílé epo wọn nílé epo fẹlẹ dà wọn ni. ó ń pẹ́ ó ń pẹ́ àwa gan máa nílé epo táìmù ni ah, gbogbo nǹkan àsìkò oníkálukú ọ̀sán. kò sí kò tí ò lè ṣẹlẹ̀ tébù ní kínní ah. ah, bọ̀bọ̀ kò tẹ̀ ń ṣèwọ́ lọ́wọ́ yìí ọṣẹ tó fi ń wẹ̀ lọ́wọ́ yìí ló dáa jù èmi ò lọ ọṣẹ kankan ọṣẹ wo ni mo fi ń wẹ kò tí ì dá fún wa o láàrin ìbàtí kò tí ì dá fún wa o. o máa gọ́ṣẹ́ fún mi o. ọlọ. o máa gbọ̀bọ̀ o máa gọ́ṣẹ́ fún mi. mo dáràn o jẹ́ àti gbàgbé ọ̀rọ̀ bàbá yẹn ọ̀rọ̀ àwọn bọ̀bọ̀ yẹn kí la fẹ́ ṣe sí i. ẹ̀tọ́ wọn gáìsì àwọn ìlú wa ìwọ ló ní kí wọn lọ́wọ́ tí mo tí o bá ti sọ ni tó bá ti bá wọn fà á tó ti ṣú ọ ká go ahead. sí wàhálà. ó sọ ọ̀rọ̀ gbọ́n ẹ̀ gbọ́jú bó ẹjú lọ́bọ̀bọ̀ hmm. tójú bá yẹjú. kóhun máa yẹ. má lọ bẹ o. mi wọn à hmm. ah, ọlọ́run ò ní jẹ́sẹ̀ <laughs> ah, ọlọ́run ò ní jẹ́sẹ̀ láyé fáradà. náà wàhálà ó ti tán. àǹtí mi aṣọ yẹn wọ̀n o mi rò pé mo lè àgbọ̀dẹ o mi lè rówó ra o. kí ló ń ṣe é ṣé gbogbo nǹkan tí kọ́lá ṣe gbogbo ẹ̀kọ́ tá ni mo mọ̀. ọ̀rọ̀ kọ́lá lẹ́ ń sọ yìí kọ́lá ò lè rà fún mi o ah. kì í ṣe gbogbo nǹkan tí n bá béèrè lọ́wọ́ kọ́lá ni kọ́lá máa ń fún mi aṣọ yẹn dẹ̀ wọ́n hmm. nǹkan tí kọ́lá máa ń fún mi. kò sí wàhálà máa sọ fún kúnlé tí má ti délé ó máa ra aṣọ yẹn fèmí àti ẹ tó mọ̀ pé aṣọ ẹbí lélẹ̀ àdègbọdọ gbẹ̀yìn bẹ́ẹ̀ má wọrí kúnlé máa ra fún wa. ẹ ṣe ń sọ̀rọ̀ àǹtí mi mo trust yín náà kí ni hmm. mo ní ilé ẹ̀gbọ́n fún. aṣọ tí mo ní kó bá mi rán kọ́ ṣe ti parí ẹ̀. ẹ wo aṣọ yẹn hmm. ẹ jẹ́ ká kọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká kọ́ yanjú eléyìí tó nílẹ̀ yìí aṣọ tó wà nílẹ̀ yìí. Hmm. ábúrò mi ẹkùn ó láìkì fà báwọn rí i kí ni mo ní í fún. Mama, don't you ọkùn bọ̀dá dáàdì kínní ẹ káàbọ̀ ẹ̀lẹ̀. this is a very good area mo like àdúgbò yìí o ah very cool <laughs> calm no noise èyí gbẹ́dọ̀ àdúgbò wa yìí. àwọn ah, láìkẹ́ gángan èmi láì kíbi kíbi kí n máa wà níbi tó wà very quiet no disturbance mind your business kò sí pé èèyàn kan yọjú wọlé kan èèyàn kan. àbí àbí ẹ máa stroke mú yín stroke kiri. ah no no no no ó ti dàbà bí mo ṣe inú compound yẹn gan is enough. Ah, etí rí nǹkan kan eh? lórí burúkú bàbá yíbo tó ń gbé bì eh. tó bá ṣí àwọn ọmọdé ah, tó bá ṣí àwọn ọmọdé. really àwọn eléyìí tún yàtọ̀ sí olóṣù ọlọ́ṣà ni wọ́n. sì tí alukura ni tí mo bá parọ́ kákò kòkòrò ẹnu má dùn mẹ́ta. ṣe é kó dùn ṣe mọ̀ pé mi parọ́ ṣe rí ìdí mi báyìí ìdí mi báyìí ó máa wá sókè báyìí ó máa dàbí ìdí rọ́bọ̀tì ṣáínà. ẹ máa rí àyà mi. àyà ni máa ń wò. ṣé níbi tẹ́ ti ṣe security náà lè tẹ́ra yẹn ogun yẹn. ẹ eh, eh, àyà wọn táyà wọn bá dé báyìí ẹ lè dákú. Ah, ó ti dá ọlọ́run aṣọ yín ọlọ́run aṣọ yín. Eh. àbí kí n máa ń béèrè fún kan lọ́wọ́ ẹ̀. fún mi ah. kí ló ń ṣe yín báyìí ah, ṣé ẹ mọ bí mo ṣe jẹ́nu lé ni. àbúrò ọ̀gá ni. èmi èmi ò ń ṣàbúrò ah no no no no far from it ń ṣàbúrò ọ̀gá ah ẹ má wúru ẹ má sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ má jẹ́ kí wọ́n gbọ́ lẹ́nu ah ọkọ ti fẹ́ lèmi náà èmi lọkọ ti fẹ́ ọkọ sì ti ta ah, àná wa ni yí o ah, òru lànà ọmọ yẹn ẹni lè yára ẹni òru lànà ìtọ́mọkàn ní láti caution yìí ni ìjẹ́ ò lè máa kó lọ sí ilé apátímẹ́ǹtì tìyín. mímọ́. ìjẹ́ ò lè máa gbalé tìyín ilé tiwa hmm. no with time as a matter of time. ẹ ṣáà má jẹ́ kó pẹ́ eh, nítorí eh, eh, yorùbá sọ wípé kíyàn bá kú sílé àná ojú wíńdò lọ máa gbégbà mọ̀ọ́fà hmm, ojú wíńdò wa nírin kó má dípa máa pa yín pẹ̀lẹ́bẹ̀ ká tó gbé yín jáde. orí yín ó pè é ẹ stupid o. yeah eh, this is very stupid. i'm sorry. ok kò dé ń ṣẹjọ yín náà kò ń ṣẹjọ yín ká ní mo ti maintain position mi gẹ́gẹ́ bí ọkọ ti fẹ́ tí mi ò bá yín tí mi ò bá yín ní conversation and all gbogbo e, e, èyí tẹ́ sọ yẹ ẹ ní sọ náà. ah ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ mọ ohun tẹ́ ń ṣe o ọjọ́ tẹ́ bá ti dárú ẹ̀ lára màá bá ti ń jẹ o màá ṣe yín jà màá ní ọ́ lẹ́yìn o tí mi bá fẹ́ ní conversation wa máa sọ fún mi pé ẹ máa pa mí pọ̀ máa gbé gbogbo tí ilẹ̀ sọ mí ní pàpọ̀. lórí ọlọ́run máa jàrí kò ṣe dáadáa tí kò ṣe dáadáa bá dé báyìí nínú ilé yìí irú tí ẹni pa ẹ̀pẹ̀lẹ̀bẹ̀ máa ṣù ẹ́ rogodo ni wèrè lórí burúkú ó kó wálé ìyàwó inú ẹ̀ dùn. mo ṣe ń massage ẹsẹ̀ ó ń dùn mọ́ mi ó ń wọnú agbárí mi lọ àfi pé kò má stop. Ah. kúnlẹ̀kúnlẹ̀ ṣó gbàgbé pàtí wa next month máa ní. Kúnlé hmm? ṣó gbàgbé pàtí wa next month ní ìlànà. èrè wo níbẹ̀. Ah, ah. bẹ́ẹ̀ ni pé màá tẹ́kọ̀ lájọ mú date pàtí family wa ta fẹ́ ṣe oh, náà. oh ok mm-hmm. <laughs> mo ti gbàgbé má bínú ọlọ́run àmójọ wọlé lágbára ọlọ́run. Mm-hmm. Kúnlé ṣó gbàgbé aṣọ tó promise tó fún mara fún mi èyí tó mara fáwọn family mi àti owó tó promise mi ti máa dá. Eh, mo fẹ́ jẹ́ kó rántí òwe àwọn àgbà wọn ní olùṣesí iná ọ̀tàn owó tó túmọ̀ sí wípé owó tí a bá kó jọ tí a bá ṣe kún tá a dẹ̀ fi ṣe wò ìwọ owó bẹ́ẹ̀ kì í pẹ́ ń tán ṣoget pátí àbí owó tó sọ ń mi lè afford anything for now kí ló mi ọ sọ kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó wá ń sọ báyìí kò yé mi kúnlé á sọ kí ni wọ́n jọ ẹ̀rí dáhùn jọ kó o ti bá. àwàdà ló bìlí pé mò ń ṣe ah. ó ti yẹ sórí gbogbo àwọn àlejò tó bìlí pé wọ́n bọ̀ wọ́n fẹ́ wá jẹun wọ́n fẹ́ wá ṣe everything kó pa màálù mẹ́ta kó pa mẹ́fà kódà kó pa mẹ́wàá ẹ̀wọ̀n tán ló máa gbẹ̀yìn pàtì. ó bẹ́tà because àwọn tí ó pè é wọ́n máa bẹ́ẹ̀ jẹun wọ́n máa gbọ́n èdè wọn ni wọ́n máa lọlé èmi àti ẹ̀ máa wájọ wa a máa máa wùjọ àwa já fowó yẹn ṣe nǹkan mi. Ah, kùnlé ṣe o fẹ́ kójú tiẹ̀ ni wọ́n pe pati àná là ń sọ pé yìí kùnlé kí ló fẹ́ káwọn family mi máa sọ kí ló fẹ́ kó sọ eh, because eh, me you understand ẹ̀. ó dà kó ní problem o o o o get nǹkan tí mò ń sọ as in nǹkan tí mò ń sọ ń sìn ń jọ bí àwàdà lójú ẹ̀. <laughs> one naira ọbọ sísìn mi ò ní kí ló ṣẹlẹ̀ ó jẹ́ kí ló ṣe kí ló ṣe báyìí ọ̀rọ̀ tèmi ṣe kọ́ nìyẹn. Túndé Túndé àtúnẹ́rì wọ́n ṣẹ̀ṣẹ̀ jí tiẹ̀ ni ẹ̀ o. Ah. Dádì, fàájì tàjẹ́ lánàá yẹn ó bá mi lódì. <laughs> Ah. ó bá mi lódì. ó dà mí ló dàbí pọ́n náà mi bì ló ah. sun bí. ó ṣerú ẹ̀ rí. a ah, mi ṣe fàájì. mi ṣe fàájì. wàá máa ṣe fàájì ni Túndé ìgbà tá bẹ léwe lèwe dùn mọ́ so mm-hmm. understand àwa náà ṣèwé ní dáadáa. ó sì wà lára yìí. ẹ nítorí mo rí dábì ṣèwé sì wà mbẹ. orí <laughs> mo kàn introduce ẹ that's my son that's my son that's my son The ìfẹ́ sọ my son in law. No no no no no kò sí wàhálà kò sí wàhálà pásítà lọ ní wíkẹ́ndì yìí ó tún wà máa dẹ́gbà wa. a tún lọ bá ti wíkẹ́ndì. lágbára lọ. Ah! ẹ kú ilé o. ọ̀rẹ́ oh, ah. àjọ ṣé àfihàn mo yà bọ̀. How are you? I'm fine. Hmm. wọ́n sùn lọ́wọ́ ni so mo fẹ́ disturb mo sáré dọ́jà lára ọ̀gá mi. sí wàhálà. dáadáa jẹ́ kí n sáré sùn. rárá ìwà rárá ìwà kẹ́bí ẹ máa mẹ́gbà gan. oh yeah ah àwọn ọ̀rẹ́ mi ti pẹ́ tipẹ́ pẹ́ tajọ lọ sí school láti secondary school university gbogbo ẹ̀ pátápátá tajọ ń ṣe business pọ̀ gbọ́n ló máa wà ń bẹ̀ so yes bet irú ìmúra náà yẹn kọ́ ló máa mú wà á wọ agbádá so yẹn sì wà á wà gẹ̀fìlà. Ah, kí n follow trend yín. Ah, àwọn ni ẹ. o ti yá kò sí wàhálà sá kò sí wàhálà sá. Eh, lọ́wọ́ jẹjẹ tó bá wá padà wá tó lájọ máa wo bọ́ọ̀lù yẹn lẹ́nu. Ah, ó tọ́ka ah, a máa nà yín lẹ́yìn. a máa nà. Ah, a máa nà. ẹ ẹ tó bẹ́ẹ̀. ẹ mọ̀ pé tí mi ti ń lọ relegation. wọ́n bá wà yọ sí bàtà. ẹ jẹ́ kí n má fún ẹ jẹ́. police boy làwọn máa lò. Àṣàkẹ́, báwo ni? Bíbí mo rí one point million. ẹ ṣùgbọ́yàwó mi yẹn èlé ní one point five. yé ó sẹ́ one point five million sí mi. ìyẹn kéré náà àwọn èsì one point five million tí mo lè fún ẹ. mi mm, thank you so much. ìyàwó mi yẹn sórí one point five mo fún ẹ yìí owó kékeré ni ah! mo ì máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run mi ó pọ̀ o. à ah, eléyìí pọ̀ mo ì máa ṣe jù bẹ́ẹ̀ lọ yes. bíbí sórí mo retí kankan ní two three four days sísìn tó bá ti wọlé sọ ma pé ni mọ́tò o tí wọ́n bá ń gun mọ́tò ó pè mí torí adé orí bá gbọ́ torí pé ìyàwó mi ló bá ń gbọ́ queen queen mi ní o kẹ́tì sí a ní mo fẹ́ kó máa lọ títì kọ́ pé ah ah owó bẹ́ẹ̀ fresh ìyàwó lẹ́gẹ̀rẹ́ yìí náà ìyàwó lẹ́gẹ̀rẹ́ yìí ah, ah, kọ́ máa kọ́ máa forúkọ mi pè ẹ́ lẹ́gẹ̀ Miami lẹ́gẹ̀ Miami lẹ́gẹ̀ Miami. bíbí olùmọ̀ra hmm? mọ́tò fún mi. wọ́n bí sọmọ tó ṣẹlẹ̀ ṣé one point five ni mo fún ẹ yẹn hmm. ṣé ó ní five hundred thousand orí ẹ̀ kọ́kọ́ ni jẹ́. Ah wo bí tó bá wọn kò fẹ́ dà sísọ wo tó bá wọn kò fẹ́ bàtà yẹn kan. ṣé o ti rí kọ́ńtrátì ò lè yẹn lágbọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi máa jẹ́ kó bọ́ sí i tábàárẹ̀ ẹni tó ní kò ní bọ́ sí i ah onítọ̀hún ò ní bá tó bá lè báyìí kò ní bá thank you so much thank you. o mọ bó ṣe tó lọ́wọ́ mi ọlọ́run aládé ògbó mi alórí ah. gbogbo nǹkan mi. Ah. mímì mímì sọ pé wọn ọ̀rá ẹ̀ pé wọ́n slow ní ṣá nǹkan tó bá máa dá a fine mo gba nǹkan tó sọ but àwọn block tó ń já síwájú yìí mo ní kàn fi nà wọn kàn fi gbé àwọn fẹ́ǹsì yẹn kàn ṣe àwọn fẹ́ǹsì yẹn kàn nà everything ro. a máa ṣe ẹ kò fún wa ní àsìkò yìí a máa ṣe few time a máa ṣe a máa yanjú ẹ. bọ̀bọ̀ àsìkò yẹn pẹ́ jù there is no time to check time. ah jọ fún one minute. hello bọ̀bọ̀ mo wá ṣáì sẹ́ ẹ̀ a ní mo wá ń bẹ́ẹ̀ kódà gan mi sínú lémọ̀ ìta ni mo wà mo ti rí ẹ̀wọ̀n ń bọ̀ lọ́kàn yìí ò tí ì dé ṣáìtì olóòrí mi. ọ̀rọ̀ àbáwò ni ewu ló ṣe bá mi kó àwọn búlọ́ọ̀kù tẹ́ kó sẹ́yìn o ti bá ṣe lọ ní sáìtì ẹ̀yìn lọ. kò lè bá mo kàn ń gbìyànjú ni o láti bí two months now ní ìyọjú tí wọ́n rá mo kàn kó fún kó ṣáà máa ṣiṣẹ́ lọ. Ah, báwo ló ṣe sọ̀rọ̀ báyìí ládùúgbò owó tó ti ná sí bíbáyìí ṣé o mọ̀ pé ó yẹ kó máa mọ́nítọ̀ bíbáyìí ni àwọ ah, sórí àwọn ẹnjìníà yìí <clears throat> wọn ò ṣe ń gbọ́kànlé o. wo ọ̀rẹ́ tó tọ́ ló sọ àmọ́ tá a bá ní pé kó má jẹ lára wa à ń tọ́ra wa ní ṣe báwa náà jẹ lára wọn kan ẹ ẹ jẹ́ káwọn náà jẹ lára wa àjẹpá ni ò dá. <laughs> òótọ́ rẹ̀ ló sọ. o ọ̀rẹ́ àdúrà ni pé kọ́lọ́n kọ́lé ayọ̀ fún gbogbo wa. mo máa ṣe ìrọ̀rùn lábẹ́ mo máa fẹ́ já ẹsẹ̀ kínní tí mo gbọ́ but mo um, ń wo bóyá òótọ́ nàbí kò kí ń ṣòótọ́. kí ni kan náà. ìyẹn Túndé kan náà Túndé ọ̀rẹ́ ẹ̀. kí ló ṣe. wọ́n ní Túndé ti padà sí ìyẹn ọ̀dọ̀ ọmọ tó ń fẹ́ tẹ́lẹ̀ ọmọ ọ̀túnba bọ́ńkàs. ọ̀túnba bọ́ńkàs. ẹ náà tẹjọ́ ń fẹ́yàwó kan níbi kan náà. túndé padà síbẹ̀. wọn ló ti padà síbẹ̀ kódà ìyàlẹ́nu gan ló jẹ́ fún mi eh. kódà gan wọn sọ wípé bẹ́ẹ̀ gan ni túndé ń gbé. irọ́ ni irọ́ ni ó padà síbẹ̀ kẹ̀ ní túndé tó sọ fẹ́mi pé ọlọ́run jẹ́ kó wọn rírẹ̀ láyé òun kò sí pé tí ògbèrè ẹ̀ṣẹ̀ tó tún takaba ẹgbẹ́ láyé òun ò lè ṣírò láyé òun ni o ṣọfẹ́ ló kádàrá òun ni ó padà síbẹ̀. anyway máa kò jọ ẹ lójú túndé tèmi ti mọ̀ tipẹ́ mo mọ̀ kó máa ṣerú ẹ̀ because irú àwọn túndé yẹn wọn ò fẹsẹ̀ ṣe as in ibi tó bá tutù báyìí lọ̀pọ̀lọ́ máa ń fẹ́ ba sí àwọn máa ń wá lọ́lá kiri ní kọ́kọ́ jókòó síbẹ̀ àṣé mi máa ṣerú ẹ̀ ní èjì yìí kọ́ gbéyàn níyàwó ni máa ń gbọ́ mi ń gbọ́ kọ́ gbéyàn lọ́kọ. túnde túnde tó ń lé tó sọ pé lòun ò lè padà lọ sọ́dọ̀ ọmọ yẹn mọ́. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn ọ̀rọ̀ tuntun lé nìyẹn kò wo gbọ́ ojú kò mẹ́rin jàre ká lè gbàgbà ẹ̀ kí n máa gbàgbẹ́ wọn mi ní kọ̀ọ̀kan tí mo kọ́ yìí. bọ̀bọ̀ máa bọ̀ jẹ́ kí mọ́ ẹ kí mọ́ ẹ look around kò kọ̀ wúdọ́ lọ́hùn ṣe kò pọ̀ náà kò pọ̀ ilé yóò pọ̀. Thank you. kó tí mo ní kò bá mi ṣe ń kọ́ hmm, bá mi bá sọ̀rọ̀ náà. ṣé o fẹ́ gbọ́ tọrọ. ọ̀rọ̀ ẹ bọ̀bọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ tó máa gbàgbé ní gbàgbọ́ tí o mọ́kàn kúrò ń bẹ̀ o mo ti bá a sọ̀rọ̀ níbi tó ti ń bá èèyàn sọ̀rọ̀ mo ti béèyàn sọ̀rọ̀ bí ẹni tó nífẹ̀ẹ́ ara wọn méjì ṣe lè báyàn sọ̀rọ̀ tó máa gbọ́ bọ̀ ó fà kékọ́rí ni o definitely nǹkan tẹ́mi fi òpò ṣe ni pé ẹni tó ṣépè fún mi ìrò kó rí wọ́n sá pamọ́ ṣépè yẹn fún mi torí ká lórí ẹni náà á lọ bẹ̀ pé jọ èpè tó ṣe fún mi ìran mi bá mi tù àmọ́ kò sẹ́ni tó lè bá tu ibi tán ti dé wọ́n dẹ̀ pa ni torí mi ìrẹ́ ibi tán ti ń fúnyàn ní irú ọ́fà báyìí tó máa tó máa dédé reject ẹ̀ ah wèrè nìkan ló máa ní irú ọ́fà tó máa reject ẹ̀ na it's a good one. mi ò bọ́ǹdì ń bì kankan bá mi try láti bá a sọ̀rọ̀ again èmi náà máa ń pè kò kí n pick call mi mo ṣe pé throughout lánàá kò pick call mi mo tún try ẹ̀ lẹ́ni náà the same thing. gbogbo energy tó ń waste lórí pé kó lè gbé kọ́lẹ̀ kó lè love ẹ yìí o ṣe channel all of this energy to someone else wọ́n bá léèyàn bá mo máa bá sọ o mo tún bá sọ̀rọ̀ mo tún sọ fún pé okay tí òun bá tún wá síbí báyìí tèmi àti ẹjọ wà ń bí a tún ti di méjì nìyẹn a tún ti di five and six so èmi àti àti ẹ lè máa fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ but nígbà tí ìyẹn ò ṣẹlẹ̀ ni mo ṣe wà first láti máa bá dádì ta ta wọn náà wọn bí mo ṣe ń bá wọn ta yẹn gbogbo eléyìí ni mo fún as as as as as example but kò gbà mí sẹ́. kí mo tún lè kí mo tún lè ṣe àzàzọ ọkùnrin tó lè sọ fún mi tí mo lè ṣe tó máa fi gbà nǹkan ẹyọ kan tó tún lè ṣe ni pé hmm. kó gbàgbé ń pa ẹ̀ wá ẹlòmíì tó máa love kó channel gbogbo love ẹ kó dà sínú ayé ẹni yẹn finish nǹkan ẹyọ kan tí mo fi kò tún lè ṣe nìyẹn tó bá jẹ́ pé òun dúró lórí bọ̀bọ̀ yìí ó máa pẹ́ tọ̀pẹ̀ o. kill it kill the love and jí lọ́dọ̀ ẹlòmíì pa lọ́dọ̀ títí ẹ̀ jí lọ́dọ̀ ẹlòmíì simple. mú nǹkan tí mò ń bẹ sọ yìí lò ó mú nǹkan tí mò ń bẹ sọ yìí lò kò lè padà wá bímọ tí ẹ ti ta o mi ò mọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́. ṣayọ kí ni gbogbo pálapàla tọkùn kí lè ń ṣe yẹn náà hmm. ó ní gbogbo allowance yẹ kan fún ẹ wọn ò fún ẹ láti jọjọ and you keep quiet. kò yé mi náà o hmm. ẹni lè tuntun tí wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ báyìí ó máa ma kanra ní owó tó fún mi lóṣooṣù bá kọ́kọ́ dédé stop ni mi mọ̀kọ́ tó ṣẹlẹ̀ mi mọ̀kọ́ tó dé kúnlẹ̀ ti change kò yé mi mọ́. ṣó lè tó yẹn ni tó di pé wọ́n sọ̀rọ̀ burúkú sí ah, ẹ. ọ̀rẹ́ báwo ló ṣe wá ń kò pẹ̀lú àwọn ọmọ pàtó ah. bàárà làwọn ń sì gbà mo dẹ̀ mọ̀ pé ò ṣiṣẹ́ ọ̀rẹ́ nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn obìnrin ó ní láti níṣẹ́ lọ́wọ́ hmm. torí ọjọ́ báyìí náà ni ìjọ tó bá bá fọk up wàá lè mú owó ẹ̀mí tó bá ń wọ̀ ẹ́ wàá lè ra nǹkan tó bá ń wọ̀ ẹ́ wàá lè jẹ nǹkan tó bá ń wọ̀ ẹ́ tó bá òun kó filẹ̀ tó bá òun kó má fi sílẹ̀ wàhálà ayé tiẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi o ní láti wá nǹkan kan ṣe o ní láti wá nǹkan kan ṣe. àti mo problem tí wọn á ní sìn pátí ta fẹ́ ṣe ṣe ẹni tí ò fún mi lówó tí máa fi ra aṣọ ló máa fún mi lówó tí máa dá ah. ó ti sú mi báyìí mo ìfẹ́ ojú òní tí ọ̀rẹ́ mi ẹ̀mí o wà rọrí ṣé tó ti pàtì yẹn èmi ọwọ́ aṣọ yẹn èmi á sort it out fún ẹ ẹ wo èmi tí mi ò tíì marry gan sef kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ dájú dájú ò fún mi òun kò ní dájú máa ń fún mi sọ wá di pé màá lọ marry kó a ní sọ́kùn nǹkan tó máa tọ́jú mi kò possible but at the same time everything will be fine ṣáà wẹ́n tó yẹ kó lè bá wọn sọ̀rọ̀ tó máa bẹ̀ wọ́n ṣùgbọ́n ọ̀rẹ́ mi jọ́ ti rẹ lọ́wọ́ nǹkan ṣe lọ́wọ́ jẹ́ business kékeré kan níjọ́ torí wọ́n bá wálé tètè mórí wọn má bẹ́ẹ̀ kó gba nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀ jẹ́ business kékeré kan ní ṣàrà wá yá ṣọ́ọ̀bù ló máa ṣí ni kò ṣí síbẹ̀ kó máa ta ó jẹ́ pé ọ̀tá ló máa já síbẹ̀ bámu jẹ́ coke ló máa já síbẹ̀ bámu jàjà anything síbẹ̀ bámu kó máa ta at least wàá máa rówó ná. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wà kó ṣe àtọ̀ ó ọ̀rẹ́ mi mo appreciate o. Ah, ojú ẹ nǹkan tó ọ̀rẹ́ mi jẹ́ pé gbìngbìn ló máa ṣáìn ni. feel like pé o máa ní problem pẹ̀lú contract. I know I will. ó ní láti ṣe pẹ̀lú sample náà and then to get money to do the sample gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ it's a big problem. so ẹni tí òrò wo ṣe sample báwo ni ìfẹ́ sample ṣáà ni mo máa present kan tó fún mi ní contract so I don't even have so mm. it's terrible I don't know. ọ̀rọ̀ tó sọ yìí ló máa jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ lẹ́yìn ṣó ti ever rò ó pé kí ló lè mú kí dádì sọ pé àwọn fẹ́ kí ọkọ ọmọ àwọn wá máa gbé pẹ̀lú. I know. people with different um, reasons and financial or whatever. Okay. But I will tell you today. Àṣírí ńlá ni tí o máa fẹ́ kó farabalẹ̀ kó máa tẹ̀lé mi kó máa gbọ́ mi gbogbo wa la mọ̀ pé dádì lówó kan. obviously oh, obviously. Oh, so wọ́n ti rò nínú ọkàn wọn pé pẹ̀lú gbogbo owó tí wọ́n fi tó ń fara ṣiṣẹ́ fún yìí pé tó bá dojú alẹ́ tó ń bá lọ tán báwo ni wọ́n ṣe máa manage owó ìta ló máa take over báwo ló ṣe máa jẹ́ and knowing that Emi àti sister mi you know that, that these girls are really were like maybe he doesn't see us that way ṣá mo more. so I feel like I àwọn need like let me say some figure apart from um, daddy's girls tó ní ọmọ àwọn obìnrin obìnrin bọ ọkùnrin tó máa lè tọ́jú àwọn ọmọ tó máa dúró tì wọ́n tó máa ná owó fún wọn properly bó ṣe yẹ kí wọ́n ṣe máa san owó ní family ṣe understand hmm. wọ́n wá wò pé kí làwọn lè ṣe ah àti ó dẹ̀ ti sí ọkùnrin so automatically ọkọ àwọn ọmọ náà máa responsible so ó mú ṣe ń fìlẹ̀ pé o actually mọ̀bi tó wà because owó tó sọ pé o ní ibà yìí o actually ní problem tó bá ti dọwọ́ alẹ́ tó bá ti ń bá dáàdi massage ara wọn just you know talk about it like okay um, so so so so o ní ìdòwò and tó o bá rí owó yẹn lálẹ́ mo ṣọ́ọ̀pù network ló máa kọ́ first thing tomorrow morning wà á rówó yẹn. just like that. just like that o oh, ní problem rárá. Ah, inú mi máa dùn inú mi máa dùn mo tiẹ̀ láì la káyé tán fi gbé kalẹ̀ is such a very very, very smart wise. man. very wise so o oh, ní problem trust me sí wàhálà even at time mo máa ń wonder pé sometimes tá wà nínú yàrá wọn kàn máa dédé sílẹ̀ kàn máa já wọlé mo máa ń rí bákan lára mi àti àwọn wò pé. Ah, ah, <laughs> darling kò sí nǹkan tó mú wáyé kò sí nǹkan tó máa mú lọ kò sí nǹkan tó special ń bẹ̀rẹ̀ náà ẹlẹ́ran ara gbogbo wa náà ṣebí is my dad and you're like a son to him he's like your father so wọ́n máa ṣílẹ̀kùn you know ní eh, Garden of Eden Adam and Eve naked no no one, náà um, and they were fine so hmm. so nakedness is nothing special. tó bá jẹ jíjẹ yẹn tó máa múnú ọdún tó bá jẹ káyàn wọn bá ní òòrùn tán fẹ́ wù ú tó bá. àbí. Ah, nítorí bá tún jẹ́ pé yẹn gan ló tún máa mú wọn ápì láti máa fún yàn ní ìwà. èèyàn lè fẹ́ gẹ́ bíi gan kéèyàn sọ fún wọn pé dáàdi àfẹ́ mm, àwọn afẹ́ ṣeré ní òun ní dáàdi wà ní akọ̀mọ̀tò owó àfihàn kó má ti ṣe lẹ́kọ̀ọ́ ní ìsìn tí mo ní ṣe mo trust. àbọ̀ àbọ̀ ìyáàmì tàlátàlá àti ìyáàmì. bíbí òun nìyẹn. oh my god. òun lélẹ̀. ìwọ ló ń lọ. thank you thank you thank you ẹ bá mi ṣe oh god. this for me oh my god. kò níbi tó ń wà lọ yàwó níbi tó ń wà lọ òun ló ní. thank you so much. thank you thank you mo ní kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ tán kò tó bèrè ọ̀bì tí mo lè ṣe you make the promise a ní mo fẹ́ kó máa rí ẹ tó bá ń lọ bá kó ní ìyàwó lẹ́gẹ̀ẹ́ màá yà oh mí ìyàwó lẹ́gẹ̀ẹ́ màá yà mí kí mi kò máa ga sí wọn lọ́rùn oh fọmọkẹ́ mo ní mọ́tò àní kú tó pa ẹ yóò pa mí. ó dẹ̀ lórí so much. Ah! wo bí jípò wà omi. irọ́ ni. tó bá ti lélẹ̀ fún ọ̀bàdì ẹ̀yìn á ti dé. pélé tún kéré I'm telling you ah! sáà ló gbé wọlé eh? elé òkè ń ta náà rán hmm? run and drive ló dáwé wa yìí bọ́dà mi nìyẹn. thank you so much. Eh. thank you so much. máa fọ eré kéré ní ń bọ̀ lọ́nà sẹ́. ìní kò tó. bọ̀. Ah! ẹ máa gbà bíbí. ìyàwó lẹ́gẹ̀ẹ́ ìyàwó lẹ́gẹ̀ẹ́ máa yá mi. Oh my God! thank you so much. Ara mi ṣe mo dúpẹ́ lọ́wọ́. A ti wà tipẹ́. Ọ̀sán. Èmi ìka. Ìwọ náà àwọn kó ń bẹ̀rẹ̀ ó pọ̀ ń bẹ̀rẹ̀ kò ṣe é. Ó mọ̀ pé àwọn máa ń bá mi lé ní ìwọ ọlọ́run yẹ ọ ọlọ́run yẹ ẹ gan ká ní gbogbo gbùrù tèmi tí tó ti wà ńlẹ̀ yẹn ni mo fi rí ẹ lọ́jọ́ yẹn ni nǹkan máa ṣe é gan ọ̀dán pé mi ò rí ẹyẹ ni mo ṣe wò pé jẹ́ kí n kúkú snap yẹ̀ sí ẹ kó tiẹ̀ wo bó ṣe gbórin tó kó lè mọ̀ pé <laughs> ó lè lọ kú ọ̀ <laughs> ọ̀ àjèrè àjèrè má gbàgbé pé mi delete ẹ o èmi ti delete tọ́jú ẹ o no ti tókè gan ni mo kọ́kọ́ delete ní tó mo kọ́kọ́ mú owó ti sàlẹ̀ for some time ní tó yọ but mo ti delete gbogbo ẹ̀ sí i èmi náà di lọ ọlọ́run ò ní bàdà dẹ̀ jẹ́ o <laughs> kọ́ máa ah, ló ní àlógbòjò bàbá o <laughs> ti yẹ àṣírí no mi love you no i love you too yeah. okay no wahala. ẹ bá mi sọ pé kókó ọdọ kan fẹ́ bá sọ̀rọ̀. ṣùgbọ́n àpò mi ló ń bá sọ̀rọ̀ báwo ló ń bá sọ sọ pé ó dòun fẹ́ gùn wọn níṣẹ́ kó bá máa kọ́ wálé fóònù ti cut kò ṣe ní cut. Túndé gbogbo conversation ni mo gbọ́ kí ni gbogbo òṣì tó ń ṣe yìí ṣé o o o o mọ̀ pé o ti marry ni ṣé wo ìranù tí wà tí ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣe níta ìta ni kò mọ̀ o má gbé wọnú ilé àtọ̀ ta ló lò ṣì. calm down calm down o ní láti máa calm down ṣé ọmọkùnrin ni wá ọmọkùnrin máa jẹ ọmọkùnrin we be boy kò mí ìgbésà bá ń tún gbòòrò ṣe pé ilé máa dàrú yeah but all the same a máa fi gbogbo nǹkan tó bá wà nílé náà. forget about it jọ forget about it o ti marry jẹ́ kí ìyàwó ẹ̀ tẹ́ ẹ lọ́rùn ṣe ti tó bá tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ gbogbo oṣù tó ń ṣe ni máa report ẹ̀ fún dáàdì ṣùgbọ́n ni máa report ẹ̀ máa report ẹ̀ fún dáàdì nonsense. ìyá ọmọ ilé ìyá ọmọ àná wọn máa rìpọ́tù máa ní máa fún dáàdì ẹ adélébọ̀ ẹni tó ti má rí wọn máa rìpọ́tù ẹ fún dáàdì àyàmídé bẹ̀rẹ̀ sí jámúdé ń gbọ́ kó wọn lè rí kó lé ilé burúkú ni mí já fúnra mi mo mọ ara mi jẹra mi. èyí wà ń bẹ̀ èyí wà nínú mọ́tò tó ń wú ni mọ́tò yẹn ní èsì. Ah, kí ló fi ń ṣeré ẹ́ńjì wà bẹ́ẹ̀. ẹ́ńjì wà bẹ́ẹ̀ làwọn ọmọ mi nà ah, ah, márùn-ún ẹ̀ ni mo kó wá làwọn olè fẹ́ máa máa ṣé máa fẹ́ fún ẹ ní ìṣàní. sórí mọ́tò yìí márùn-ún ẹ̀ ni mo kó wá ilé ìgangan then nínú àwọn ọ̀dà wọn tí mo kó wá lẹ́gẹ́ pàdíwà ó ra ẹyọ kan fún ìyàwó ẹ̀ lẹ́gẹ́ as in lẹ́gẹ́ èwo ń bẹ̀ mi ò get ṣẹ́gẹ̀ ìpàdé wa kan náà. ó ra mọ́tò fún ìyàwó ẹ̀. Ah, ah. káàṣì ni wèrè bọ̀bọ̀ ìbọn bá la wèrè mi ò mọbi tó ti rówó láìpẹ́ ẹ̀ṣẹ̀ yìí tó kọ káàṣì ló fún mi two point five cash. lẹ́gẹ̀ ò sọ anything fún mi náà. ẹ̀wẹ́ èmi mọ mo kàn fẹ́ kó fi mọ̀ pé ó ń lọ ńlẹ̀ ni. ok ẹ ná o mọ̀ pé mi ò lè wo mọ́tò ẹ̀ náà kí ni mi ò ní sanwó ẹ̀ ó yẹ màá jẹ́ ń ṣe payment ẹ̀. Hmm. ṣé káàṣì ìwọ náà fẹ́ ṣe bí lẹ́gẹ̀ àbí transfer ló fẹ́ ṣe ṣé káàṣì ló fẹ́ ṣe bíi lẹ́gẹ̀ àbí transfer ló fẹ́ ṣe. Ah, ó mì pé káàṣì ni lẹ́gẹ̀ tún san. wèrè ni bọ̀bọ́ èmi ò mọ ibi tó ti rówó káàṣì ló kún two point <laughs> five. lẹ́gẹ̀ káàṣì mọ́ ni. ọlọ́run ó dà kó jẹ owó kan ní ọlọ́gbọ́. ok jẹ́ kí mi ṣe transfer. ok mo trust ẹ mm. because mọ́tò tó ń lò èmi náà mo ta fún ewu lè gbowó mi lọ so ó mọ nǹkan tó bá ṣe transfer já lọ ṣe fàájì. ẹ lọ náà là ń lọ yìí wọlé sínú mọ́tò wọlé sínú mọ́tò mi ò lè wa mọ́tò kí n má jẹ ayé náà. ẹ ẹ já lọ fún mi ẹ lè jọ ó ti lọ. àǹtí mi ẹ sọ pé fẹ́ rẹ̀ mi. yes mo fẹ́ rẹ̀ nǹkan jẹ sáré mi kì í ṣe pamọ́ mi ò pẹ̀ sí àkíyèsí kan nǹkan ṣàkíyèsí ó dàbí advice mi. okay. Mm. ṣètìrí Túndé is a very nice guy. okay. and you know. yeah. Um, please mi ì fẹ́ kó máa ṣọ́ rárá tó. ẹ dúró ṣé kìí ṣe pé ó ṣẹ̀yìn. no Túndé Túndé ò lè ṣe mí wọn kó pàdé mi mm-hmm. <laughs> so mi fẹ́ kó máa ṣọ́ tó bá gbé fóònù ẹ lẹ please má tún fóònù ẹ wọ kan tó máa ń dalé àwọn ẹlòmíì rú ni ẹ tó máa tún fóònù wọn wò mọ̀ pé torí pé ó dẹ̀ ń gbé lọ́dọ̀ wa tó bá jẹ́ pé ẹ lọ ń ní misunderstanding lórí pé kìnìún kan kìnìún kan kìnìún kan mo dàbí pé àní lára ni jọ ń torí ọlọ́run mi fẹ́ kí ọ̀rọ̀ tèmi ó ti yẹ kó má kí ọ̀nà má tún lọ wà ní níṣù mi <laughs> you understand mm. please just just leave me alone let him free má ṣọ ìjọṣayé yín fáìn tó bá pẹ́ dé mi fẹ́ kó máa sọ pé àbí ah, ló ti ń bọ̀ kíní kan kan gbà mí traffic ó lè pẹ́ dé gbọ́ mi àwọn obìnrin i can't believe mani ah, ọ̀dọ̀ fi ilé tí wọ́n kíní kan kíní kan kíní kan tó bá dé kó má tẹ́ pa ah, sweet as mi mi ti wà okay mi ò jẹun just leave him okay. okay well um, inú mi dùn pẹ̀lú pé ṣe nǹkan sẹ́rí ẹ̀rú ti bà mí gbàdé sọ pé it's okay well, actually. Um, he's a nice guy yes. and he's very decent. Tunde decent gan àtìgbàgbà tiẹ̀ ti ń déètì mi ò bá pàlàpàlà lọ́wọ́ ẹ̀rọ mo dẹ̀ trust ẹ̀ to some extent so mi ò ní ní reason náà láti tú fóònù ẹ̀rọ but bẹ́ẹ̀ tí ṣe sọ́ọ̀sìn mo máa try láti avoid anything tó ní ṣe pẹ̀lú mi to avoid trouble kó má dàbẹ̀ ní pé lóòótọ́ torí pé ó ń gbọ́dọ̀ wà láfi wọ́n á ṣe ah. gbàgbà ọ̀sán. Are you going out? Yeah, I'm beside data. You know, you're All right, then. Okay, okay then. Bye. ṣe ń wá tẹ̀ ń wá nana lẹ́ tẹ̀ ń wá nana lẹ́yìn ó dáa bí akẹ́tẹ̀ dúkùn ẹ̀ sí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì ẹ̀mọ̀ pé kò lè dá tí àwọn àǹtí tó máa lọ ká wa. ètò àwọn àǹtí wo ló ń ka ẹ̀ àǹtí wo o ṣe ní kí n kúkú má ṣe rárá kí n má ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ o ṣe báyé mi jẹ́ kí ni àǹfààní pé mo wá ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kí n kúkú má ṣe rárá ṣe kò bẹ̀ta mo ń ṣe tó fọkàn balẹ̀ àgbòrò mo di ẹ lọ́wọ́ kú owó níwọ̀n jẹ́ kó lọ sákìtàn lọ́jẹ́ tí wọ́n kọ́ ni mo ṣe gbogbo ilé fún wọ́n kọ́ ni mo ṣe gbogbo ilé fún wọn ò bí wọn rí tán bá dán ojú wọn máa bó bí mo ṣe wà yín sí èmi ní láì fún wọn wọn ò lè do without me irú eléyìí tí mo dẹ̀ ń ṣe mo ń tẹ̀ láti yẹ ìbẹ̀rẹ̀ mo fẹ́ yọ kúrò nínú ìṣòro kí n yọ kúrò nínú ìgbèkùn nínú irú eléyìí tí mo ṣe nígbà tí gba oògùn kan tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn tó ń sìn fi àfiwé àkọ́ sọ fún ẹ láàárọ̀jọ́ kan pé kó máa lọ sọ́nà ọjà kó ṣe bí ipò fẹ́ lọ rajà tí n bá ká ẹ mọ́nà ọjà tí mo gbé báyìí and travel out ni ah, mi ò serious ni mo ni mo bẹ ṣe passport ah, ẹ fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ kó má sọ̀fà nu má sọ̀fà nu bó ṣe wà yín sí ìwọlé mi fẹ́fẹ́ ìgbélé tí mo ṣe mo fẹ́ gádà nǹkan lọ́wọ́ wọn ni kí n mọ next gen kí n dẹ̀ gẹ́ra ọkọ̀ ẹ̀ balẹ̀ ti gbọ́. tó yẹ. ti mr teba sọ bẹ́ẹ̀ kí ló ṣàbá ìyẹn ojú kóun máa ń yọ. ohun wèrè wo ló ń yẹ kiri kí n tiẹ̀ pẹ̀lú ohun tó fẹ́ yẹ ah. ohun wo ló ń yẹ ó jẹ́ block yí bẹ́yẹn ká ẹ máa ń gbìn yẹn ọkàn ẹ balẹ̀ gbọ́dọ̀ olùṣí ara ẹ̀ kì í ṣe pé láìkí olùṣí ẹlẹ́yà máa tún rálù ẹ̀ sí. kòfó kòfó kòfó kòfó rọlá ẹ̀mí ló ní mo pè é. ẹ̀mẹ́ta lẹ́kùn. ẹ̀mẹ́ tírì. ìwọ àti ọkọ tí wọ́n fẹ́ wọnú ilé yìí. Hmm ọkọ tó fẹ́ wọnú ilé kí ló pa yín pọ̀. wọn máa jẹ kò sí ọkọ tó pa á pọ̀. ó dà lálẹ́ àná ní around ten pm lálẹ́ tí mo sọ pé kí n ṣe rally kọjá nulẹ̀ nínú store kí ni wà tí ẹjọ́ ń ṣe nínú store èmi ní store èmi ò ṣe kọ́kọ́ pẹ̀lú anybody. ọ̀gá ló kọ́kọ́ jáde ó sùn ṣòkòtò nígbà tí wọn náà tún máa jáde òun tún ara mú kí lè ṣe níbẹ̀. mo ní àṣe kankan. ó dà tó bá dẹ̀ lójú pé ẹ̀ ṣe kankan ṣépè. èmi kì í ṣépè hmm. lọ́ọ́ má jìn ó dà tún má ṣe pé ó sọ pé kí lè ìwo pa ẹ́. náà má jẹ náà má jẹ ilé ò ní wo pa èmi o ẹ kí ni ti yín ganan ṣé ìyẹn ni géètì tán fi yín ṣọ ni. kí ni tèmi ẹni tó ń ṣọ́ géètì ò ní ṣọ́nu ilé. ok ọ̀rọ̀ yín ti yé mi ẹ jọ ṣé nǹkan tẹ́ fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ. ojú bẹ́ẹ̀ lọ. lórí burúkú tọ́ ní mú ten naira wá kí wá fẹ́ mi lè fi mi lè filẹ̀. wèrè olóyún kọ̀ọ̀kan àṣẹ̀ṣẹ̀ gbé náà àmọ́ torí lára ilé kò níwájú kò lẹ́yìn ó rí gbọ̀rọ̀ bí èmi báyìí wèrè ìjọ táṣìírí yín bá dẹ̀ máa tú nínú ilé yìí ojú wa ló máa ṣe táṣìírí yín ò bá tú táṣìírí yín ò bá tú tí ò bá tú pẹ́ẹ́ tí ò bá tú kẹ́ pa bàbá mi. liked when you saw for me. I was, I, cause mo mo, I was not expecting it. Mo n try láti gbàṣọ pé mi náà ń bá sọ̀rọ̀. Like seriously, I was just screaming like, oh, oh God, you needed to see me. I'm pregnant. Oyún you want to come with a drink? Yes, baby. Hey, so like um, like in another seven eight months, oh my, pè mí ní bàbá kínní bàbá àlíyà. orúkọ tó máa ń wù bóyá àlíyà àbí bàbá bọ́ńbọ́ ẹ̀ wọ́n máa pè mí lórí. mọ́mí àyè ṣé yìí ni wọ́n bọ́ ẹ bọ́ mo lọ́wọ́. so much I should sing for you. sing for you. Sing for you. eh? Ah. Ìyàwó mi. Eh? Olólùfẹ́ Already I love you me. I will love you forever. oh, I'm so happy. You not turn. Oh, they do. Oh, you're not. Hmm. mo fẹ́ kí èmi àti ẹ̀ka fojú kòròkòrò ká fi gbára wa sọ̀rọ̀ kọ́ sọ́ni ojú kòrò ojú kòrò jẹ kò fọ́ ṣé mo pé mo láìkẹ́ gan tó bá notice àgbà tó ti dé ilé yìí I've been nice to you àwọn ọgbà kan tí ẹ̀gbọ́n mi bá ń tọ́ láti máa kọrin ọmọ ẹ̀rù máa ń kà mọ́ dáa pé wọ́n ṣe gbogbo ẹ̀ díẹ̀díẹ̀ so mo fẹ́ kó o rí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ as nígbà pé ẹ̀gbọ́n àtàbúrò wọn ní conversation so mi ò ní fẹ́ kó o fi nǹkan pamọ́ fún mi so just come out clean. Okay. Òfò o ti lóyún. Má fún mi ní ah, má fún mi ní expression yẹn mom oh oh oh oh mom for like oyún èmi like as if you don't know o ti lóyún mẹ́n o lóyún náà cause gbogbo àwọn symptoms tèmi gan ní personally mo ń notice pé òun ni like o mọ̀ kó bí kí n máa jáde kó ní ẹ kí n bá ẹ ra ìkúrú bọ̀ like èkúrú láì ṣara òun òun jèkó tẹ̀lé bá tẹ̀ máa jẹun èkúrú for that matter ìgbà mi wà á kọ́ máa máa kanra mọ́ àwọn èèyàn ìgbà míì wà á máa rẹ́rìn-ín wà náà kófó ò kí ń jẹun ó parí plate rice àná kófó ò dẹ̀ kí ń jẹun òun jẹun mélòó lára ẹ̀ ó jẹ oúnjẹ yẹn tó I was like ah kófó ò ti lóyún àti ọ̀rẹ́ kẹ ibo mo ti fẹ́ rí tẹ bá ń jáde ṣe bá ń jáde ni ẹ dẹ̀ rí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ mi rí ọkùnrin ò dẹ̀ wá mi wálé rí so báwo mo ṣe fẹ́ lóyún well orí yẹn sọ àmọ́ kò fo mo máa rí wa ti dẹjọ́ mo máa rí wa ti dẹjọ́ mi ò dé ṣe mí o ìwọ náà wo owó rẹ wo dẹjọ́ kí ni yàtọ̀ láàrin ẹ̀yìn méjèèjì tí wọ́n kẹ́ like wo combination yẹn ẹ ní future now tó bá tiẹ̀ máa at least go dream big dream higher ó wá ń. èmi àti dẹjọ́ náà máa jẹ ọkà òṣì dànù tí má tẹ̀ máa jẹ ọ̀pọ̀lọ́ máa jẹ ètò lẹ́yìn kò ń ṣe eré ti dẹjọ́ mi. kọ́lá má ti jẹ́ lẹ́nu tó pé ẹ̀rọ báyọ̀ bí màlúwẹ̀ ni kò fi tẹ̀ bọ̀ níbo ìlú ọgbọ́dẹ̀ náà lò ó bóyá àwọn kẹsìn ràn gbọ́ mo máa ń yíwà àti dẹjọ́ o mo máa ń yíwà àti dẹjọ́ o. Hmm. house titi house titi house titi ọ̀rẹ́ mi wo ló ṣe ọ̀rẹ́ mi kí ló ń ṣe o ti ṣe tán ni. no iṣẹ́ yẹn pọ̀ jẹ́ mo lè ní láti máa lọ. àlẹ́ mi friday ó dé kó ti ṣe tán náà. ìwọ náà gbọ́kọ̀ tó sọ èyí ni friday tó túmọ̀ sí pé mi ò wá ibiṣẹ́ lọ́la àti ọ̀túnla sunday ó yẹ mo ní láti máa ń dọ gbogbo iṣẹ́ tó wà wájú. kò sáwọn kò ní fa ìbẹ̀lẹ̀ máa ń jáde ó jẹ́ kó lòdì sí tó kam kam kam kam kam aláti débẹ̀ ẹ ká gbogbo ẹ já a máa jíjà máa ṣe gbogbo ẹ mọ̀ ó dẹ̀ tó máa tó mú fún mi tó bá ti jẹ́ ọdọ́ ó yà dáhùn sí kí a ṣe ká máa tó. pé kí wàá lọ ṣe bí mo ṣe ń ṣe. of course onísùn ẹ ṣe. as father for the fatherless. àjẹ àjọ fúnra wa ní àjọ fúnra wa ní. tí mo máa náwó bí apà. ìyá ò náwó bí apà. màmá náwó bẹ́ẹ̀ ni tí ó gbọ̀n. ó gbọ̀n ó tọ́jú mi ni ó tọ́jú mi lẹ́gẹ́ ọmọ nǹkan tó máa ṣe fún mi ó máa fún mi níbi ten minutes ok jẹ́ sáré round up gbogbo iṣẹ́ tí mo ṣe ó mọ̀ pé mi ò wá ibi iṣẹ́ lọ́la. ten minutes pẹ́ jù ló jẹ́ three minutes. ok wàá ṣáà jẹ́ ṣe tán àbí. májọ ṣe tàyẹ̀wò ọ̀bí láti ṣe sí wàhálà sí i. ó ti ṣe ọ̀dùn mi ò ní ilé ọ̀rẹ́ báyìí rí bá wàá gbá fún láyè ní ọ̀rẹ́ yìí máa ń lò wá. ẹ̀ẹ́dà wa lówó mi sí ọ̀rẹ́ má gbàgbọ́ odò ẹ fún mi o ìwọ. ọ̀rẹ́ mú wa pẹ́lẹ̀. wobi wobi wobi kó gbogbo yẹn padà sínú kírètì yẹn ó máa calculate ẹ̀mọ́ ibi tí ó wà. bẹ́ẹ̀ni sá èló ni owó ilé. one thousand. one thousand five hundred ní drinking okay. Gbà. Owó tọ̀dọ̀ mi nìyẹn. Daddy wa, owó sà, are you calling me dad? Are you okay? Who's your dad? Come on, get my friend. Let me talk to my friend. Olókùnrin, kí la ti mú náà, àti mú kọ̀ọ̀kan náà, kọ́tí mo ti mú, mo ti pè one crate náà. Àmì ìdẹ̀ tí yòó. Ah, kí a gbádùn náà kó tó máa lórí náà, kí ló ń gbà ẹ̀ ń san one thousand owó oh, two bottles. Why you doing that? bẹ́ẹ̀ni sà. ó ṣe ṣe o níyà ó dẹ̀ ní bàbá ẹ wọ́n tọ́ ẹ àbí ó ṣe tí o bá fẹ́ jẹ́ kí ìyá ẹ àti bàbá ẹ kan jèrè ẹ o ò fẹ́ ṣọ́kún mọ́ wọn lójú o ò dẹ̀ fẹ́ jẹ́ kí mọ́tò gba ẹ̀ dànù mo mọ̀ pé tí o bá rí owó nǹkan tó ta sílẹ̀ ẹni tó níbí wọ́n máa gbé ẹ lọ sẹ́wọ̀n wà lọ́sẹ̀wọ̀n sára lọ gba owó ẹ lọ́wọ́ ẹ. ṣé bàbá ẹ káyé ní bàjẹ́ kí mọ́tò kò gbà yín Is it because I'm speaking in your Yoruba ah, language? Ah, in your Are you alright? Come, um, keep short. Come on, let me talk to my friend. Come on, get to my friend. Come on, stop. So, I listen. You watch what about no back page, man. No back page. What? Eh, Wobi. Oh God, tell me, àbí? O ṣe. Eh, lẹ́gẹ̀ fún ọmọ yẹn ní owó ẹ̀. O ní sọ stop all this jabbering now. Eh. O lè sọ ọmọ yìí náà. <laughs> Lẹ́gẹ̀, omi ìpè kí n sanwó bá tètè sọ wọn mi tí kò tí pé kò tí pé one crate gbogbo one crate náà mi ìdẹ̀ tí yòó. tí bá san owó ọtí ẹ á jẹ pé ọdẹ ni mi yes now so ìwọ ní owó lọ́wọ́ láti fi wa mọ́tò fún ìyàwó ẹ o ní owó tó máa fi sanwó ọtí. òbí ah. kúnlẹ̀kúnlẹ̀ dá gbogbo yẹn dá gbèsègbè kan dá gbèsègbè kan gbogbo tẹ báyìí pé àmọ́ tí wọ́n sì sọ gbé tá a mú ìfẹ́ ká máa lọ àdébítà yìí ń lọ nà. ó yà wèrè gan o. nǹkan tí mo sọ sílẹ̀ sí kò wà important o ní owó tó máa fi sanwó ọtí ó dẹ̀ ní owó lọ́wọ́ tó fi wá sàláàtì gbé mi débẹ̀ ó gbé mi débẹ̀ ó gbé mi débẹ̀ tán bó ṣe wa mọ́tò fún ìyàwó ẹ̀ tó ṣe everything gbogbo ẹ̀ pátápátá ló sọ fún mi. kò kò ń ṣe ẹbí ẹ náà ẹ ẹmí ni mo bọ ẹbí tèmi ni ọ̀gẹ́ bí orí ń fọ́ ẹ ọwọ́ mi ló máa ti gbowó bí ẹsẹ̀ ń dún ẹ wàá gbowó lọ́wọ́ mi tí ebi bá ń pa ìyàwó ẹ̀ lẹ́gàn ó máa tún pè mí pàtó fún ẹ lówó sórí ẹni tí wọ́n kọ́ ní ìwà òmùgọ̀ tí ó dẹ̀ wo ìwà òmùgọ̀ yẹn òun gangan ni àgọ́ ó ti yẹ ń sìn ẹ̀mí tí o sọ pé kí n ṣe nǹkan fún ìyàwó mi tí mo gbọ́ sí ẹlẹ́nu èmi gangan ni mo gbọ́ wo bí ṣé o rántí gbogbo ìpè tí mo ṣẹ̀wá ẹ̀ o ò dẹ̀ fẹ́ jẹ́ kó jẹ́ titi ẹ̀ gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀. ilé lágbára o hmm. Judas Hey, what's that? Hey, just come, come. Hold your business. Why you interrupt, interrupt our conversation? Are you alright? My friend is talking to me. You are, you are, you two are talking. They're going O hear me. We are tired. Hostage oxygen. Daddy, wa. Kule. Daddy, wa. Kule. Daddy, wa o. kọ́mọ kàbí I'm calling my friend Come kọ́mọ kọ́tún. ace alaye bá ma mo dada mo rí wọn rí ta wọn gba owó ẹ ní ọwọ́ ẹ. àbúlé ah, dúkúlé rẹ ìwọ ọjọ́ ṣẹlẹ̀ mo dọkì. ẹ má kọ́ ti bá ọlẹ́dì nígbà yìí. mo máa tún béèrè question lọ́wọ́ ẹ̀ sí ní ẹ̀ẹ̀kan ta ló fún ẹ lóyún. àǹtí mi ò lóyún o. ó lóyún mi lóyún. jọ́ ẹ ti má yàgà tí mo gbá ojú ẹ̀ wọ́n máa bá ẹ tẹsẹ̀ lébọ̀ wọn nímọ̀ nǹkan tó ṣe ẹ́ o ò lóyún tó bá gbọ́ nǹkan tí mo sọ dáadáa mi ò sọ pé ṣé o lóyún o mo ti confirm pé o lóyún bó ṣe wà ní oyún ayé dẹ̀ ti bàjẹ́ bó ṣe wà yẹn ẹni tó fún ẹ lóyún yẹn gangan ni mo wá fẹ́ mọ̀ because tẹ́wọ́ máa jáde wọ́n máa tẹ̀lé mi tí má lọ sọ́jà màmú ẹ dání ibi tó ti lóyún kò yé mi tó bá wà sọ pé olóyún sí ó máa dàbí ẹni pé èmi mò ń mú ẹ kiri tó fi lọ báwọn tó ta ló fún ẹ lóyún kò mi ò lóyún kò yé mi ọ̀ nígbà mo bà kọ́ ní sára mo bà kọ́ ní sára ṣé mo kọ́ lórí ìlú ààrẹ ṣé mo pé ẹ̀mí àtẹ́lẹ́gẹ́ máa ń jáde mẹ́rin tí bá lọ sọ́jà máa mú ẹ dání ní àwọn ní ojú o ò lè sọ̀rọ̀ ẹni tó fẹ́ lóyún o ò ní jẹ́wọ́ mo mọ̀ kó ní jẹ́wọ́ mo mọ̀ pé inú ẹ̀ di níwọ̀ tí mo mú gẹ́gẹ́ bí àbúrò mi mo tún fẹ́ ní bàbá mo pè é ní kọ̀kọ̀ mo tù ẹ́ nínú mo bá ẹ sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n àti àbúrò mo níṣẹ́ olóyún ó parọ́ fún mi kò fún ó parọ́ fún mi olóòlóyún mo ti find out bó ti lóyún ìyẹn ò ṣe news mọ́ ó tún wá rò pé bó ṣe lò ó fún mi nígbà tó lò tí mò ń bẹ yẹn ló ṣe máa lò fún mi títí mo máa rẹpẹtẹ tí mi ṣe ti o ní oyún o rẹ fẹsẹ ẹni tó lóyún fún ẹ ẹni tó fẹ́ lóyún ò fẹ́ sọ fine no no no o ní láti sọ Sorry. mo fẹ́ three days three good days tí o bá sọ ẹni tó fún ẹ lóyún tó o sọ fún mi mo máa report ẹ fún dadi ah, ṣó o dẹ̀ mọ̀ tí n bá report fún dadi automatically speaking iṣẹ́ ìtútọ́ ní ilé wa ni ó máa padà lọ sábúlé yín ó máa lọ máa roko má wọrí. àti ẹjọ àti ẹjọ. ìṣekúṣe ṣeun ṣe. Kófó. Dáàbì. Gbọ́ kí ló ṣe é? Kò sí ìjọba fẹ́ ṣe mí sáà kò sí nǹkan tó ṣe ẹ́. bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní nǹkan ṣe ẹ́. kí ni nǹkan tó ṣe ẹ́. wọ́n ní wọ́n ní mo ti lóyún. wọ́n ló lóyún wọ́n ló lóyún àbò lóyún. Ah, <laughs> dájú bó ṣe ń ṣe nìyẹn o a ti wà lórí ọ̀rọ̀ yìí láti gbà tí mo ti find out pé kíní burúkú yìí lóyún ta ló fún ẹ lóyún kò ní sọ ṣe ló máa gbọ̀n báyìí tó máa gbọ̀n báyìí torí mo ṣe ní pé bóyá kẹwàá bá wa dá sí. ó lóyún lábẹ́ mi bí báyìí ó mà láyà o wèrè asínwín dìndìnrín wo ló fún ẹ lóyún náà dáni lóhùn. can you imagine. sọ́yọ́ bọ̀ mo ní bọ̀dá náà ti já tí olùkùn lọ́rùn. dídájì bímọ ọkùnrin ni wo ni bọ̀dá wèrè ta ló fún ẹ lóyún kò lórúkọ ni bọ̀dá lórúkọ ẹ ni ẹ ẹ dẹ sọ̀rọ̀ náà. bọ̀dá Túndé ni. Túndé o dàbẹ̀ o mix ẹ̀ up music. bọ̀dá Túndé. Túndé o àwọn. don't don't no don't don't no don't no no no that ó dẹ̀ kó ṣe mistake mi ó jọba mi come again kò yé mi ọ̀rọ̀ yẹn like explain dáadáa Túndé Túndé ta ló fẹ́ lóyún. Túndé ọkọ tiẹ̀ Túndé ọkọ tiẹ̀ ló fún ẹ lóyún. ọ̀rọ̀ yẹn. ẹ ẹ wọ́n. ọ̀pẹ́ tó ti sún mọ́ mi kí wọ́n mú ṣe máa ẹjọ́ ẹjọ́ mi mọ̀ ọ́. ire ire stop it tó ti tó a. báwo ni ṣe máa fi space mi bá máa fọ bọ́dọ̀ lórí ẹ̀wọ̀n kan tó kú lórí ẹ̀wọ̀n mi ẹ̀wọ̀n ẹ̀kọ́ bí ẹ̀wọ̀n náà ní sísá ní sọ́ọ̀n tó lè fọ bọ́dọ̀ lórí àná. òde tó ti dákẹ́ torí pẹ̀lú rẹ̀ orí fífọ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ no orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí súnmọ́ra yín bóyá bóyá o ti ẹ̀ mọtí ni bóyá kò mọ̀ mọ̀. bàbá dáa lóò tún bọ ara ìgbà ìgbà lọ sí bàbá lẹ́sìn bẹ̀rẹ̀ jáde. kò kò tí tó oṣù kan tí wọ́n bẹ̀rẹ̀ sí í gbé níyì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ká mi mọ́ ní yàrá mi. kò ju oṣù kan lọ tó kó dénú ilé yìí ló ń kẹ́ ẹ mọ́ yàrá so omi ìpè bó ṣe ṣe ìyàwó tán ẹjọ wa ń fẹ́ ire ìwà àti ẹ̀ o ò dẹ̀ lè sọ ikú pa ẹ́. millionaires. Hey! Ṣé Túndé ní àbúkọ? Ṣé kọ́kọ́ mọ pẹ̀lú Drop it today. Mo kíkí ẹ̀ dání. Àṣé o responsible? Àṣé ọmọ burúkú ni ẹ́? Lóòótọ́ ló sọ pé ọmọ lẹ́lẹ̀ tó máa gbé sórí ẹni, ó máa jábọ̀ báyìí ni ìwọ. Bí mo ṣe ń tìrìtì ẹnu léyìí, oúnjẹ, òun mu lọ́fẹ̀ẹ́, òun gbélé ọ̀fẹ́. Shut up! ó ṣe máa yí ẹ ah, wọn tọ ẹrẹ ìwọ lọ ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ wa kòfó débi tó fún lóyún yes or no. kòfó ẹ kòfó ọmọ ọ̀dọ̀. ẹ tó bá sọ. olóyún. kí ló wí. kòfó. bẹ́ẹ̀ni olóyún ó yá confam confam yes or no. no no no n tó lè tán ọ̀rọ̀ yìí ni pé kò jẹ́wọ́ o. kòfó tó bá sọ̀rọ̀ mo lè gbá tiẹ̀ ọlọ́run lọ are you moving back súnmọ́ bíbá yìí ó fún lóyún àbí òfin lóyún tóró ti jẹ́wọ́ dẹ́bi lẹ́hùn. ẹ kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò sàn. báwo ni mo ṣe rò. kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò sàn. báwo ni mo ṣe rò. ọlọ́run máa jẹ́ kéṣù ọmọ máa jẹ́ kéṣù ah, yá yẹn. èṣù pa ẹ́ èṣù yẹn tó yá ẹ lò yẹn ó máa máa dùn ẹ́ lọ títí láíláí tó máa fi ṣe orí ibú mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ fún mi kọ́kọ́rọ́ yẹn. mo ní ká fún mi kọ́kọ́ give me that key before I change my mind. Oh yeah, move now. Go out of this. Aládà kò ní í ṣe láìfira ẹ̀wọ̀n. Báwo ẹ jù bẹ́ẹ̀ lọ? Búrọ́kì ní ìgbà àjọ nìtàn òun. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nígbà ìkíṣí kiri èmi àti yín nǹkan tí màá yẹn ṣe tó máa sọ pé kò dáa ni àbí ó dáa. nǹkan tí màá yẹn ṣe kò bójúmu rárá because nílẹ̀ yorùbá obìnrin mo mọ̀ pé ó máa ń lọ ilé ọkọ ní ìgbọ́bi tí ọkùnrin ti ní pé òun kó lọ lé ìyàwó rẹ̀. tilẹ̀ yorùbá nìyẹn o mm-hmm. civilized world láwa ẹ̀mẹ̀ kò sí nǹkan tó ju òrírí àti pé ṣebí bàbá wọn ni nǹkan tó bá fẹ́ náà ló máa bá a fẹ́ o èmi ò nǹkan tó burú nǹkan tó ṣe so nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé tí dáàdì wa bá sọ pé ní kó o mọkọ wálé pé kọkọ ẹ wá máa gbé nílé so wàá accept. Hmm, ṣé màá disrespect wọn ni ṣé bí bàbá mi ni wọn kó tó máa fẹ́ máa ṣe o. mo ti rí pẹ́jù ọmọdé ṣe ràn lára ẹ̀ because ọmọdé ṣe é ṣe ẹ́ ṣé o mọ̀ pé ní bàbá yẹn sí ṣé o rí pé first born wọn ṣé o pé wo nǹkan torí ẹ̀ ó ti lélẹ̀ ń náà bàbá yẹn ewu eh, yẹn ti lélẹ̀ ìfọkùn sẹ́nibodì tó máa fẹ́ kò rí sẹ́ńbọ́dì tó máa fẹ́ ah, à ó ti lélẹ̀ nígbà tí bàbá ẹ̀ insist pé ní ó gbọ́dọ̀ mú ọkọ̀ wálé kan máa gbé níbẹ̀ kò pọ́síbù torí kò sọ́kùnrin tó fẹ́ ṣerú ẹ̀ jọ nítorí ọlọ́run mélòó ni mọ́mísí gbà lọ́wọ́ lédi yẹn tí lédi yẹn bá tètè lọlé ọkọ ó yẹ tó bá tètè lọlé ọkọ á ti bírú ẹ̀ dànù lọ́mọ kò lè bí èmi o ó lè bí wọ ṣá. ẹ wá o àǹtí mi ẹ bẹ̀rẹ̀ nìyẹn èwo ń tẹ̀mí tẹ́ wá ti sọ̀rọ̀ ọ̀sìn ẹ wọ ẹ̀yin jàre gbogbo nǹkan lábẹ́ ètò ẹni gbogbo nǹkan ẹ lábẹ́ kádàrá ẹni àṣẹ lóòótọ́ ni pé ẹni tó gbọ́n bí ọlọ́run kò sí ọlọ́run nìkan lọ́ba elétò mo gbọ́n lójú ara mi ni mo gbọ́ lójú ara mi kò lè fẹ́ mi síta òun àtọkọ ẹ̀ kan máa bọ̀ lábẹ́ mi tán bá rìn síbi kí n lè rí wọn tán bá rìn sọ́hùn kí n lè rí wọn mọ́ só kí n mọ̀ mọ́tọ̀ kí n mọ̀ ẹ̀wò bí tán gbà yọ sí mi àwọn kọ́ ọlọ́run ló gbàgbé yọ sí mi o pé kádàrá oníkálukú ó ti dúró kádàrá ó sì lè yẹ̀ rárá àti rárá ọlọ́run o. èrò ibi tó wá gbà yìí dùn pẹ̀lú ọmọ tèmi ló wá ń ṣe orogún ọmọ ọ̀dọ̀ pẹ̀lú ọmọ tèmi náà á máa gbọ́ ọmọ jó ah! ọlọ́run mo túbà o kádàrá ẹ̀dá kan ò ní yẹ̀ láéláé ìrìn àjò ẹ̀dá kan ò ní yẹ̀ láéláé kò sí bó ṣe lè rìn kò sí bó ṣe lè rìn. ẹ̀dúró tọ́lọ́run èròǹgbà ọlọ́run ó yàtọ̀ sí tiwa ètò ọlọ́run òun ni the best ètò ọlọ́run òun ni dédé fi kọ́nà máa dúró tì wá ní gbogbo ìgbà gbogbo àsìkò lọ fọkàn sí <laughs> bàbá àlọ́kùtù wéjì múlá bàbá àlọ́kà fàǹṣà àgùntẹ̀tẹ̀ bàbá àgbà bíkíbi lọ kó lọ́n ṣe jẹ́ kẹ́mi mi gùn. tójú ti yẹ làpárò fi rírọ. ọmọ dáàdì. ọmọ dáàdì. ẹ bọ́kọ̀ kó o rẹ́ jìnrìn. ọmọ dáàdì. ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ẹ̀ lọ. ọmọ dáàdì. oníṣẹ́ kì í fi ṣe é sílẹ̀ kó rebi kan bó bá ń rajò amúṣẹ́ lọ́wọ́ gírígírí ọ̀kẹ́rẹ́kẹ́rẹ́ ń ké ẹnu ẹ̀ ń bẹ́jẹ́ oníbẹ̀nu òun yá dé pàkọ́ ṣì máa.